ọba sọ̀hún ju olúgbọ́n lọ mo sì gbọ́ tán ọba ọba olúgbọ́n wọ́n sọ̀pọ́ọ̀tì mọ́mù ẹ kò sí wàhálà àmọ́ ọba abẹ́ ọba sọ̀hún lolúgbọ́n ń bẹ ọba sọ̀hún ju olúgbọ́n lọ i'm not sorry to say that ọba olúgbọ́n sọ̀pọ́ọ̀tì ìmọ̀mù kábíyèsí olúgbọ́n sàwọn kìíní ó dáa kẹ́ support mọ́mù àmọ́ ẹ̀sẹ̀ bá wa ẹ̀sẹ̀ bá wa wáyè fún ìmọ̀ọ́mù ní ọ̀dọ̀ yín nígbọ́n wọn ò fẹ́ nílùú ọ̀ndarin àwọn aráàlú àwọn aráalé ni wọ́n ń pèsè àkàtàkàtà fún ọba tí ì ṣe ọba àlú yín ni wọ́n ń kí ìmọ̀ọ́mù pé ìmọ̀ọ́mù ọmọ ni ẹsẹ̀ lọ́mọ o ṣé wọn ò ṣe fi ń jẹ ìmọ̀ọ́mù nílùú wọn ọba ìlú wo ṣe tu ilẹ̀ fún yín níwò kan fi ń jẹ wọn gbà wọn nífẹ̀ẹ́ yín ìmọ̀ọ́mù fúnra ẹ̀ gan arrogant ni ìmọ̀ọ́mù yẹn téèyàn bá ti lè sọ̀rọ̀ jù ìgbéraga kẹ́ẹ̀dé rúmbàrí kẹ́ẹ̀dé rúmbàrí gbà tẹ́ ẹ ti wà lórí lórí ibì kan tí ẹnìkan ò débẹ̀ rí kẹ́ mọ̀ sọ̀rọ̀ fatafata kò sí ẹni tí wọn ò tí ì fẹ́ bu. pàákó yìí sùrájù ẹ̀ ń lakọ́ mọ́ àwọn tí wọ́n tó bá bá yín tán ló tó ẹ̀ ń lakọ́ mọ́ lórí Islam kọ́ wa yín sẹ́ni fídíò tí ò jọra wọn sí tí ìmáàmù fún rẹ̀ tẹ́fì mọ̀ pé àwa yìí wàláì tàláì àhẹ́ tí mọ̀mù yẹn ẹni tí mọ̀mù ṣe là ń sọ bẹ́ẹ̀ ọdẹ ṣe rí là ń sọ fún yín mọ̀mù ṣẹ̀mí náà ṣé èmi ò kí o lẹ́yìn mọ̀mù yẹn ìlè kí o lẹ́yìn ẹ̀ gbogbo ẹmọ lè fi sọ torí pé mi ò mi ò mi ò mi ò sí ní sàkáńtì fi kí o lẹ́yìn rẹ̀ kì í ṣe sáfà mi mo ní àfà tèmi èkó tí mo wà mo ní ṣéwù mi àá àwọn ọmọ àwa ní ìlú anilélógúnmọ̀ṣọ́ ọmọ ọmọ Ògbómọ̀ṣọ́ làwa mo níran ń bẹ̀ bàbàbàbàbàbà mi Ògbómọ̀ṣọ́ ni wá so kò sí pé kinní kan bẹ̀ káàbọ̀ ayé tirẹ̀ kí n fẹ́ tí wọ́n mú sùn ṣé ìbàtà tó bá bọ́lẹ̀ mo fẹ́ wọ̀ ni kí n tèmi ìgbáyé mọ́mọ́ yẹn ò dí tèmi lọ́wọ́ náà kò dira wọn lọ kódà kò díẹ̀ kò jọra wọn ní life play ò jọra wọn ṣùgbọ́n tó a torí àwárò tọ́ ni àní sọ ìta ń ṣe yóò bá máa ṣe ni àwọn yóò máa rí mùsùlùmí bí alákatakítí gbogbo àwọn máa rí gbà tó rí wo pé àìfẹ́ gbòtọ̀rọ̀ ní dá wàhálà ní ẹ̀fẹ́ gbòtọ̀rọ̀ ẹ pa ọ̀rọ̀ ẹ̀sìn tì torí pé intanet ní mú ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ tẹ́ẹ̀fì lè mú ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ni wípé ìlú tá a wọ̀ ẹ́ sèlú ẹ̀sìn so ẹ fi ẹ̀sìn lẹ̀ tó bá ti di ààyè ká sọ ọ̀rọ̀ ìlú àlàáfíà kò sọ̀rọ̀ ẹ̀sìn kankan bẹ́ẹ̀ anybody ló lè ló lè ló lè sọ̀rọ̀ àwọn kìsẹ́ni wa dákẹ́ wọn ò sọ̀rọ̀ ìní parọ́ fún yín tí ẹ bá tètè jáwọ́ kápá náà ìjọ tí kìsẹ́ni náà bá bẹ̀rẹ̀ sí ní fẹsùkọ́ àwọn fẹ́ máa àwọn fẹ́ máa àwọn fẹ́ máa gbìn lẹ́yìn ọba Gandhi tó má ti ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ wàhálà ti ń bọ̀ nìyẹn o ṣé báwọn náà gọ̀ ni ṣùgbọ́n àwọn náà wò pé àlàáfíà ló já ló já àwọn lógún jù táwọn káwọn sọ̀rọ̀ yóò di ọ̀rọ̀ ẹ̀sìn wọn fẹ́ kó di bẹ́ẹ̀ tí ẹ bá sọ yí pé tọ̀ ọba yẹn yan ìmáàmù mi ṣé àfáà tọ́líà náà yan olóyè mi àpáàtì olóyè tíjọba tí àwọn ìlú ti yàn àkọ́kọ́ ni pé ní Ọ̀yọ́ state Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti yẹn tó jẹ́ mufti ní gbogbo Ọ̀yọ́ state automatically òun náà ni mufti Ògbómọ̀ṣọ́ ṣé ìmáàmù tọ́líà ó yan mufti mi lọ́dọ̀ tiẹ̀ ṣé mufti yẹn ṣé ọba wa ọba ṣé ọba wa sọ fún pé tó ṣe ọ̀dà ìgbà tó fẹ́ jolóyè yìí náà ó fi ọba ṣe ó fi ọba ṣe fada òdèdè ẹ bá sọ fún ìmáàmù pé sọsọ fọba ó dẹ̀ fi ọba ṣe fada òdèdè ó dẹ̀ yan olóyè ọba ó yan olóyè ìlú láì mọ̀ sí ọba ẹ̀yin àfa ẹ̀rí kankan sọ sí ǹdẹ́sìn pálábó sí ni yín nu ẹ bá dẹ̀ kú lórí tẹ̀ ń ṣe yìí ẹ̀ lè níyọnu ọlọ́run gbogbo ẹ̀yin àfa ẹ̀yin ajígini mo kí àbáwá gbalagbára omi ah! àfisọ ọlọ́wọ́ra àgbòrúntà lórílẹ̀ àwọn àwọn àfáànù wọn sọ òtọ́rọ̀ tẹ́rí àníkàmọ̀ yàbá ká àmúnikàmọ̀ yà káàkiri kàmọ̀ yà bàràbàràbàrà ìmáàmù yẹn mufti mi fógùmọ́sọ tá a sì ní mufti ọ̀rẹ́dì ìmáàmù tún yan fáàrù mi tá a ti ní fáàrù ọ̀rẹ́dì kílẹ̀ ń sọ yìí the only christian kan tí mo ní pọ́ tó sọ̀rọ̀ lọ́rọ̀ yìí wọ́n pè ní ọmọ eh, bloggers ni obìnrin ni tó sọ̀rọ̀ ṣùgbọ́n òun náà sọ̀rọ̀ kan tí mo pé wẹ̀ obìnrin ṣá kò mọ̀ ṣiṣẹ́ obìnrin wúmọ̀ yẹn sọ̀rọ̀ gidi gan o ó wá ní èèyàn gbọ́ gbígbà tí òwúrọ̀ fèsì bì kan rárá o pé èèyàn ìwọ tó ń gbé fọ́tò ọba sí tó ń sọ́pọ̀tì ọba tó ń against imam ìwọ tó gbé rárá o tó bá ti rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ kò sí bẹ́ẹ̀ méjì ó sì máa jà tí ẹ ọ̀rọ̀ ò ní fì sọ́dọ̀ ẹnìkan ẹni tó bá dẹ̀ ti bẹ̀rù ó tọ̀rọ̀ ó sọ ibi tọ̀rọ̀ bá wà ní ibi tó bá sọjú sí ọ ló sọ ibi tó kọjú sáwa nìyẹn àwa ọba ò jẹ̀bi ìmáàmù jẹ̀bi ọba so pé bóyá àbí a ò gbọ́dọ̀ mọ èmi ẹsẹ̀ tí ó mọ sáìdì ibì kan tí ó mọ sáré tí ó mọ gọ́sẹ́yìn abẹ́rẹ́ àbí tí ó mọ ṣe wàsíwàsí ó mọ wá ó mọ wá ò ní lè sọ fact gbogbo ẹ̀dẹ́mi rí ni pé ìmáàmù ló jẹ̀bi ọba so èmi ò nídìí kí mo sọ pé àgbọ̀dọ̀ gbẹ̀lẹ́yìn ọba àgbọ̀dọ̀ bú mọ́ọ̀mù àgbọ̀dọ̀ rárá kò possible. wọ́n àtàwọn kan ń lo ẹ̀wọ̀n tí ẹ̀ méjì ń lọ sí court tí wọ́n dájú ẹ̀wọ̀n nìkan tó nìkan nìkan mọ́ bọ̀ wálé wọn ò lè dá méjèèjì láre tó gbé àwọn méjì lè jàre báwo méjì fẹ́ jàre ní court ẹnìkan gbọ́dọ̀ jẹ̀bi ẹ má dẹ́ jẹ̀bi yàdálẹ́bi ni a máa ní torí pé àfẹ́kọ́ ẹni tí ó bá bú wa kó bú wa náà ṣẹ̀ṣẹ̀ ń bú wa ni èyí mo sì ń ṣe yìí gbogbo àfáà tí o bá mọ̀ mí rí tí mo bá mọ̀ ọ́ rí ọ̀tọ̀ wà ńlẹ̀ yìí tó o bá mọ̀ ọ́ dá sí alẹ́ di ọ̀tá mi ò má nǹka dọ̀tá o ìwọ tó bá mú Ògbómọ̀ṣọ́ sọ́wọ́ tó ń bu bagandi lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ alẹ̀ tó o bá ti ń ta ku ọba kémi àti ẹjẹ́ ìmọ̀lẹ̀ mo fi Muhammad búra tó bá ṣe fídíò yìí tó bá lọ ṣe fídíò àbí kí n rí i pé ẹ o ṣe fídíò kan fi ń bú ọba àbó fi ń yẹ̀yẹ́ Ògbómọ̀ṣọ́ wàhálà mi ń bojú ẹ jẹ adédọ̀tà mi kò mi ò àwọn tí mo wà yìí adédọ̀tà torí pé o lè gbogbo ilẹ̀ nílùú tẹ̀ ń kọ́fà lóyún náà o lè expect kí wọ́n kí wọ́n máa fowó sí ju lè bá bá mi torí in the name of religion. àwa Lukman Adéwálé ẹ ṣe gan sa broda mi kò ní bàjẹ́ fún yín bá mi ṣe àpọ́gàmù yìí àbá ìnúgun ó ní òtítọ́ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu yín rárá ààrẹ náà nù ààrẹ náà nìyẹn gbogbo tá à ń sọ náà nísìnyí náà kò nítumọ̀ sẹ́lòmíì mo fọlọ́n bá ṣe lẹ́rìí mo tún búra lẹ́ẹ̀kan sí mo lè búra lẹ́ẹ̀kan sí kí ìmáàmù náà ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ ìtẹ̀ sọ̀rọ̀ ìmáàmù náà ní tí mo sọ ohun ẹ ẹ sẹ́rí kò nídìí pé wà tí mo ń búra ẹ kóòtù wa wrong pé ọba ò gbé mo ní ọba gbé ìmáàmù gbọ́ ọ lọ kóòtù wọ̀lọ́ ìtàlá yìí ṣé kò gbọ́ ọ lọ kóòtù ìmáàmù ń fi ọba ṣe wáàsí ṣé kò fi ṣe wáàsí àwọn gbogbo tí mo sọ ń sìn èwo ló jẹ́rọ ń bẹ̀ tí n tán sọ fún sọ fún wa kì í ṣe pé a gbọ́ tán sàbúrí ni sàbú gbọ́kọ́ ní tá a rí báyìí tí mo tá a rí tá a mọ̀ tá a mọ̀ tá a tún gbọ́ a rí a gbọ́. ìjà dé lórí dòwe gbogbo ìjà téèyàn bá ṣe àwọn ọlájídé téèyàn bá gbogbo ìjà téèyàn bá jà láàyè èèyàn kí ẹlẹ́kọ̀ọ́ kì í jẹ àjàdíjú ìjà tó bá lè mú yàn jà. Ja tẹ́ ẹ gbẹ́ ẹ lọ sí kóòtù ẹ gbàgbé ẹ̀ ọ àti dọ̀tá ah, èyí ti kóòtù dé kóòtù tẹ̀ ń wò yẹn ó lè já sí irú ẹ̀wọ̀n fẹ́ lòmíì fún kándídéètì èèyàn ó wà á mi lẹ́wọ̀n ó lè sọ́ta mi sẹ́ẹ̀dì ẹja ẹmọ́jà ẹja mọ̀ sọ tọrọ tẹ́ ẹ̀ bá ti rẹ́tí rẹ́dí àti gbò tọrọ mi ní bá sọ̀rọ̀ lọ́wọ́ tí mo wà yìí anybody tó bá ti ìhà tó bá ti kọ sí ẹni kó sọ àtàwọn àtìyìn lẹ́yìn ayé ní àyín ìta ń ṣe lálẹ́ kíá wọn àtúnjẹjọ́ o ní ìgbà yẹn ìmáàmù protect office ìmáàmù protect office wọn ni gẹ́gẹ́ bàbá wa ọba náà ń ṣe ṣe àwọn tàṣọ náà nìyẹn ìmáàmù olóyè ẹ̀sìn ni wọ́n Islam èyàn gbọ́dọ̀ gbogbo tàbá ti ṣe ẹ fi ìkọ́sí àná Muhammad ṣe ni èyàn kẹ́yìn tẹ́ ń sọ yẹn ọ̀rọ̀ ń bẹ ń bẹ kò tún sọ̀rọ̀ ń bẹ nípa wípé tí ìmáàmù ó bá kọ́sí ànábì ni tí ó fi ti ń jẹ́ wà ẹ̀sìn hàn ọba mo sọ lẹ́ẹ̀kan pé gbogbo àwọn bàbá wa tàná kì í bá àwọn alágbára jàjà gbangba báyìí inú ilé wọn ti mọ́ ń jàjà lọ́dọ̀ ọlọ́run wọ́n bẹ ọlọ́run ní pé ọlọ́run tèmi ni kọ́ bá ó ṣe ọlọ́run nǹkan bá mi fẹ́ kó o ṣe ọlọ́run sì ṣe kì í ṣe pé wọ́n ò gbọ́ lọ kóòtù kọ́dà gan àwọn èèyàn bá ọba fà báyìí sáà ṣẹ̀ dáyé ni àádọ́ ṣẹ̀ dára mo ti kéde mo ti súnmọ́ fọ́tì ó kù gbèǹbélé já kí n súnmọ́ fọ́ọ̀tì bẹ́ẹ̀ mo ti wà kí n wọ fọ́ọ̀tì ó kù gbèlé ń já tó kù tó nǹkan kan mọ́ kí n wọ fọ́ọ̀tì ọlọ́run jẹ́ ọlọ́run pa wá nísìn kẹ́mi ogun dáadáa adáyé náà ṣe díẹ̀ má bínú àmì ò gbọ́ rí yìí gbọ́ rí àtìlú kankan ẹ wo ìlú Ìlọrin bí wọ́n ti máa ń bàbàrà ọba wọn ẹ wo Ìwó gbogbo ìlú ni kẹ́ ẹ wò Ìwó dẹ́ ti gbọ́ ìjà ṣé wọn kì í jà ni ẹ wọ ọ̀fà ìbúlẹ̀ sí gbọ́ kí ìmáàmù ó gbé ọba lọ court ẹ sọ yẹn ṣẹ̀dẹ̀ rí ọ̀rọ̀ ọba àti fámìlì wọn ìyẹn nọ́mà kò sẹ́ máa wáyé fámìlì nìyẹn ìyẹn ṣe àjọba yìí ni wáì tí wọn ti rí ọba Ọ̀yọ́ jẹ nísìn. ọba ò lè remove court Ah, ah, láyé kò possible tó bí ó bá ṣe ah, eh, Mr. Jimo láìtàn bí ìmáàmù ṣe gbé ọba lọ sí kóòtù yẹn tí ó bá jásí pé ìmáàmù bá wìn ní ọba ń kọ́ eh, kí ló máa ṣẹlẹ̀ tí ìmáàmù bá wìn ní ọba ń kọ́ sáà pé tó bá wìn ní ọba ọba fẹ́ ìjẹlẹ̀ nìyẹn kò sí kọ́lá ọmọ ìyá mi tí ajọ́jọ́ ọmọ ìyá tó bá jàjà yányán tó bá lè gbé mi lọ sí court ẹ gbàgbé ẹ o a lè dé ọmọ okùn ẹ̀yà tí ọkọ̀ jáná toró fẹ́ ṣubú mi nù ọ̀rọ̀ tí ọba sọ ọba olóhùn fẹ́ jọ ìmáàmù níbi tí ọba wà lè sọ fún bàbá yìí ìmáàmù ẹ mú evidence wá fún mi tí ọba náà fẹ́ jọ ìmáàmù ẹ mú evidence wá ọba ọjọ ìmáàmù ọba ni ẹ lọ yanjú ẹ òun ẹsẹ mùsùlùmí ọba dẹ̀ yin àwọn olóyè tí wọ́n jẹ́ mùsùlùmí pé ẹ̀yin ni kẹ́ ẹ mọ̀ pàkó yín bẹ́nu wọn ẹ mọ bá wọn ṣèwádìí kí wọn fún rìpọ́ọ̀tù tó bá ti ṣe wá bá mi nígbà tí owó sì tún yan ìmáàmù tó tún wà yìí náà ọba kọ́lọ́ yàn wọ́n mú wọ́n fọ́ba ni ọba sì ní ọ̀dà nígbẹ̀kún náà lẹ́fẹ̀ yẹn mo fi jẹ́ ọba kì í sì dàlú ṣe ọba láwọn olóyè nínú àwọn olóyè ọba mùsùlùmí ní mẹ́nu wọn tẹ́ni bẹ́ńbẹ́ oníṣẹ̀ṣe bẹ́ńbẹ́ wọn ò dọ̀dọ̀ kó ni pé ọba bá ọba òní báyìí mo ti fẹ́ ṣe àwọn wà ní kábíyèsí ẹ carry on kábíyèsí ẹ mọ̀ ṣe báyìí ṣé ọba máa ń já ọba ọba ọba ọba wọn lẹ́nìkan kì í jáwádé ọ̀pọ̀ ní jẹ́jẹ́ mọ́ ẹ yá mi share program yìí ẹ dákun ẹ bá mi ẹ bá mi tẹ love eh, and like ẹ kí love yẹn pọ̀ gan ẹ fi show love àgbà wọlé wẹ́ anybody o à ń fowó ara wa sí dátà ni wọn gbèsè fèmí ọlọ́run ọba tó ní wá ni kó kí wa kó fi ṣe ọwọ́ wa kí wa kó fi ṣe ọwọ́ wa kí wa bí bá pé lóòótọ́ la orí òtítọ́ la wà kọ́lọ́n tún wá lẹ́sàn. My brother, I give you, I, I, if I give you video evidence where Governor Makinde said he will talk to the family of the king to remove the case from the court. ẹ ṣèbí tọ́ ṣe rí tọ̀dọ̀ àwọn ọba nìyẹn àwọn ọba jọ ń fà á nìyẹn ẹ get wọ́n jọ ń fà á nìyẹn ẹ yẹ kí n tàn yín ṣé nàìjíríà gan kò kí n ṣẹlẹ̀ ní lẹ́yìn ká jẹ pẹ́sidẹ́ǹtì ọdún wo lẹ gbọ́ pẹ́ nìkan jẹ pẹ́sidẹ́ǹtì tí òun ní lọ kóòtù gbọ́n wọ́n mọ̀ lọ wọ́n mọ̀ lọ náà ni kóòtù yẹn àwọn ọmọ fámìlì ń challenge ara wọn ẹni tó gbé ọba ẹni tó gbé ìmáàmù tó gbé ọba lọ sí kóòtù ọba tọ́ sí ọba tó gbé lọ kóòtù ọba tọ́ sóun náà so ìyẹn normal yes sir ìyẹn normal sir ṣùgbọ́n for imam láti pe ọba lẹ́jọ́ ìyẹn lèmi sọ fún pé ó wà ó wà abnormal kò make sense kò so kò fi ìsìláàmù han ọba gẹ́gẹ́ bí ẹ̀sìn tó lápọ́nlé ìmáàmù yìí ò fi ìsìláàmù han ọba gẹ́gẹ́ bí ẹ̀sìn tó lálàáfíà ní táwọn ẹlẹ́sìn yòókù ń ṣe a mùsùlùmí àṣe àríṣe à ń fi ìsìláàmù tẹ́tí àwọn èèyàn ni ìbí náà la fi ń gbọ́ tí ìgbà tí màmú lọ bá ìmáàmù ìmáàmù ìlú kan yẹn mo ti gbàgbé ìmáàmù yẹn tí wọ́n sọ pé òun fún ọba lọ́jọ́ méje òun ọ̀yọ́ kú òní wáyé táwọn fi ẹ̀sìn bójú táwọn fi ẹ̀sìn bà nǹkan jẹ́ kílódé à ń fi ẹ̀sìn tírẹ́tà àwọn èèyàn ìjà àfa wa àwa lè bà nǹkan jẹ́ ní àlè tó nǹkan ṣe mọ́ àwọn àfa àtàná tí wọ́n ṣe jihad muslim gan ó ní bí wọ́n ti ṣe wọ́n sì rìn ṣé èèyàn máa ń kéré de nǹkan ẹni bó bá jẹ́ kristẹni tó jẹ́ mùsùlùmí bó jẹ́ kíní kan ọba ló nílẹ̀ àwọn ni wọ́n ní ìlú wọn àjòjì ni mùsùlùmí ń bẹ kristẹni mùsùlùmí àjòjì ni wọ́n ń lẹ̀ yorùbá if you want to quote me wrong ẹ mú evidence wá àwọn wo ni wọ́n tẹ gbogbo ilẹ̀ yorùbá yìí dó tó wá kàn lẹ́yìn ìlọrin ìlú ìlọrin gàbádáyà ni wọ́n fi ẹ̀sìn pilẹ̀ rẹ̀ ìsìláàmù quran àwẹ̀ àdúà ni wọ́n fi pilẹ̀ lọ́rin lẹ́yìn ìlọrin lẹ́yìn ìlọrin ẹ sọ ìlú míì fún mi jásí pé àkọ́kọ́ ẹni tí ó jọba ń bẹ ìmáàmù ní àfáàní ẹ sọ fún mi lẹ́yìn ìlọrin àkọ́kọ́ ẹni tó jẹ ìmáàmù ń bẹ tó à tó jẹ ọba ń bẹ ìmáàmù ni ẹ sọ ìlú yẹn wá fún mi ntẹ́yìn ò bá mọ̀ kì í gbọ́njú yẹn lọ àbí èèyàn kì í gbẹ́jú téèyàn bá mọ̀ lọ ìmọ̀nù ẹ sọ fún mi ndémìtẹ́ mọ̀ ní pé ńlẹ̀ Yorùbá yìí kódà ó lè dọ́là tẹ́rí hmm, olúwa ọ̀rọ̀ ọlájídé ẹ má sọ báwọn pípé àwọn àfà mo lè sọ fún yín gbangba báyìí pé àìmọye àfàjásí pé ẹ̀yìn mọ́ọ̀mù yẹn ni wọ́n wà tẹ́lẹ̀ inú àwọn tó ń wà lẹ́yìn mọ́ọ̀mù yẹn tẹ́lẹ̀ tí wọn ṣe fọ́ra ẹ̀ lè fọ́ra wọn sẹ́yìn ó ní ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n kọ́kọ́ gbé mọ́tò fún ìmọ̀ọ̀mù yẹn kí ìmọ̀ọ̀mù yẹn ó dispute ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ sẹ́yìn tí wàá nífẹ̀ẹ́ mọ́tò fún yàn àbáwá aṣẹ́ alikazimi ọlọ́sibẹ̀ kan tí wọ́n jẹ́ mufute tí wọ́n jẹ́ ajálẹ̀sẹ̀ gbogbo Ògbómọ̀ṣọ́ yẹnyẹn fún gbogbo Ògbómọ̀ṣọ́ ara ni wọ́n wà wáì gbogbo wọn padà sẹ́rí ẹ fi wáàsí lé àwọn kan ní wáàsí tí wọ́n mú un ṣe ni wáàsí ni wọ́n mú un ṣe tá àti mọ̀ gbọ́ rí yèpẹ̀ ọ̀dà ìmáàmù kọ́nẹ́lì yẹn àkọ́kọ́ tí ó mọ̀ sọ pé yèpẹ̀ ọ̀dà bàbá wa débọ̀ gbádà bàbá wa dr sarafudin ti ń ṣe wáàsí gbogbo oyún kí mọ̀mọ́ tó jọ ìmáàmù náà ìpẹ́ ọ̀dá ẹ mọ̀ wẹ ọsẹ mọ́ jálàbí ọ̀dá kì í ṣe mọ́ọ̀mù ní ọ̀kọ̀ọ̀kọ̀ sọ sórí ìyẹn kò ìyẹn ò sí evidence kankan mi ò tiẹ̀ rí yẹn rò tó bá níyẹn pè ọ̀dá tí bá ti tẹ̀ ò lè wá gbà lọ́wọ́ mi jálàbí ọ̀dá tí bá ń ṣe ò lè kò lè ò lè pè mí lẹ́jọ́ lórí ẹ̀ tí n bá ti ṣèwádìí ilé ọ̀dọ̀ rẹ èmi èsì àṣì lọ́gbé báyẹn fúnra wọn yẹn ni wọ́n ń wá wọ́n dẹ̀ ń wá torí pé wọ́n rí gbàdúrà ni so àwọn yẹn kì í ṣe evidence táàfin ní pé wọ́n yé ti mọ́ọ̀mù yẹn ṣùgbọ́n ìmáàmù àkọ́kọ́ ni pé ìmáàmù fúnra ẹ̀ gan arrogant ni ìmáàmù yẹn téèyàn bá ti lè sọ̀rọ̀ jù ìgbéraga kẹ́ẹ̀dé rúmbàrí kẹ́ẹ̀rí rúmbàrí ìgbà tẹ́ ẹ ti wà lórí lórí ibi kan tí ẹnìkan ò débẹ̀ rí kẹ́ mọ́ ń sọ̀rọ̀ fatafata kò sẹ́ni tí wọn ò tí ì fẹ́ bú. pàákó yìí sùrájù ẹ̀ ńlá kọ́ mọ́ àwọn tí wọ́n tó bá bá yín tán ló tó ńlá kọ́ mọ́ lórí Islam kọ́ wa mo sì gbọ́ tán ní ọba ọba Olúgbọ́n wọ́n sọ̀pọ́ọ̀tì mọ́mù ẹ kò sí wàhálà àmọ́ ọba abẹ́ ọba Ṣọ̀ún lolúgbọ́n bẹ ọba Ṣọ̀ún ju Olúgbọ́n lọ I'm not sorry to say that ọba Olúgbọ́n sọ̀pọ́ọ̀tì ìmọ̀mù kábíyèsí Olúgbọ́n Ṣàngó kí yín ó dáa kẹ́ support àmọ́ ẹ̀sẹ̀ bá wa ẹ̀sẹ̀ bá wa wáyè fún ìmáàmù ní ọ̀dọ̀ yín nígbọ́n kẹ́ ẹ tulẹ̀ fún ìmáàmù ń bẹ̀ kó lọ́dọ̀ bá wọn ẹ má wulẹ̀ bá ọba ẹgbẹ́ yín já ẹjọ́ wa ní ẹjọ́ mọ́ ṣèlú ni. ọ̀rọ̀ tí mo ní ọba Olúgbọ́n ju ìmáàmù lọ ọba Olúgbọ́n ju Ṣàngó ju lọ ẹ má bínú pa yẹn ná ẹ má kọ́kọ́ bínú ná ọ̀dà ọbalẹ̀ méjèèjì ẹ má bínú sa ẹ̀bẹ̀ tí ń bẹ̀ ni pé kò ń sọ pé ọba ló yẹ kó máa tako àṣẹ ọba ẹgbẹ́ kì í ṣe ọba ló yẹ kó máa tako àṣẹ ọba ẹgbẹ́ nígbà tẹ́ ti nífẹ̀ẹ́ ìmáàmù yẹn ẹ wà ní ìmáàmù ẹ wà ní ìmáàmù o mo nífẹ̀ẹ́ rẹ o mọ́ bu ọba mọ́ mọ́ bọ̀ wá sí ìlú igbọ́n ilẹ̀ pọ̀ já tu ìlú fún ọ ń bẹ̀ ká tu ilẹ̀ fún ọ ẹ kọ́ mọ́sálásí ẹ fi ìmáàmù jẹ ìmáàmù gbogbo olú gbogbo olé gbọ́n gbogbo olú gbọ́n yányán fakat labas kò ju bẹ́ẹ̀ lọ ìtẹ̀tẹ̀ tí wàá fi wá ń fi eléyìí yẹn ń ta ọba sọ̀hún sì ni chairman gbogbo lọ́balọ́ba ní gbogbo ní Ọ̀yọ́ state sọ̀n gbogbo oníṣẹ́ lọ́balọ́ba nǹkan kan lè ti wà láàrin yẹn àti wọn I don't know ṣùgbọ́n nígbà tó ti rí bẹ́ẹ̀ yẹn ìtẹ́yìn wàá ṣe ni pé ìtẹ́yìn wàá ṣe ni wípé ẹ wàá ẹ wàá yọ ẹ wàá pe ìmáàmù yẹn pé ìmáàmù má bu ọba mọ́ má bọ̀ wá sọ́dọ̀ mi ọlọ́run sì dá yín lọ́lá nígbọ́n ọlọ́run ilẹ̀ pọ̀ owó sì ń bẹ kábíyèsí ọba olúgbọ́n owó ń bẹ lọ́wọ́ yín àlàáfíà ni kẹjá wá tí wàhálà bá ṣẹlẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ yóò kan igbọ́n náà yóò kan olúgbé yóò kan igbọ́n náà ẹ pàṣẹ fún ìmáàmù pé ìmáàmù kúrò ń bẹ́ẹ̀ fi mọ́ṣáláṣí rẹ lẹ́tọ́ pé kì í ṣe olúgbọ́n ló ní mọ́ṣáláṣí ọjà gbòyàn o Ṣọ̀ún ló ní so Ṣọ̀ún sì láṣẹ lórí nǹkan rẹ̀ fact nìyẹn olùgbọ́nkọ́ ló olùmọ́sáṣọ ọjà gbó sọ̀hún ló ní so ẹ wà á rí mú ẹ wà á sọ̀pọ́ọ̀tì ìmáàmù torí ìfẹ́ tẹ ẹ ní ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo èèyàn kan ló ó hẹ́ẹ̀tì èèyàn kéèyàn ya pààyàn jù bẹ́ẹ̀ lọ àwọn kò nífẹ̀ẹ́ èèyàn kéèyàn yé lérí ibú àwọn kọ́sà nífẹ̀ẹ́ èèyàn so àwọn dispute yẹn àmọ́ àwọn ò ní rí onírọ́lẹ̀ ká tẹ̀lé dé àní rí ẹni tí ì ṣe pé bóyá àbí ó wà lórí òtọ́rọ̀ káwọn tẹ̀lé whosoever you may be kò sí tó lè ní lọ́wọ́ o lè entice wa torí pé òtọ́ tá à ń sọ ní àṣọ torí owó bó bá di ọ̀rá nísìnyí mi bá pè mí tó bá fún mi lówó bónọ́ọ̀sì ni fún mi tó bá di ọ̀la ní wàá pè wá ní ah mo fún ọ́n kínní yìí mo láìké bó ti ń sọ̀rọ̀ bónọ́ọ̀sì ni i'm saying the truth àmọ́ mo ń lè fọ́nú fọ́ra kí n tẹ̀lé kí n wá rí òtọ́rọ̀ ńlẹ̀ kí n máa parọ́ kò possible now for what reasons. ìmáàmù tó jẹ tìlú dá sí méjì ẹ̀rí yẹn sọ wáì tìlú dá sí méjì tí mùsùlùmí kan lọ lọ́tọ̀ táwọn kan lọ lọ́tọ̀ àwọn àyímọ̀ lÓgbómọ̀ṣọ́ tó bá kó àyímọ̀ hundred percent jọ out of hundred percent eighty percent ni o follow ni o support ìmáàmù tó lẹ́yà ẹ gbàgbé ẹ̀ àwọn tí wọ́n fẹ́ràn mọ́mù tọ́lẹ́à jù àwọn aráàta ni wáyà tó jẹ́ aráàta ilé láti kẹsọ̀rọ̀ de charity begin at home wọn ò fẹ́ nílùú ọ̀ndarin àwọn aráàlú àwọn aráalé ni wọ́n ń pèsè àkàtàkàtà fún ọba tí ì ṣe ọba àlú yín ni wọ́n ń kí ìmáàmù pé ìmáàmù ọmọ ni ẹ sí lọ́mọ o ṣé wọn ò ṣe fi ń jẹ ìmáàmù nílùú wọn ọba ìlú wo ṣe tu ilẹ̀ fún yín níwò kan fi ń jẹun gbà wọn nífẹ̀ẹ́ yín gbogbo ẹ̀ mo lè sì fi sọ tó bá di lọ́la tí ọlọ́run bá padà ṣe bó ti fẹ́ ṣe tó gba ipò yẹn kó lọ́wọ́ àfàtọ́ lẹ́à ẹ lè jẹ ìmáàmù wò wàláì tàláì wọn lè gbé fún yín wọn lè gbé fún yín. ẹ bá mi ṣe à yìí ah mo ń travel wàláì so mo kàn ní kí sáré wá ṣe programu yìí.